àjùlọ ọlọ́run ló wà fún jáwù haratul kamal nínú mọ́tínú jawahirul maani volume one àtẹ̀jáde kìíní page one twenty four bákan náà nínú sẹ́ríù jawahirul maani àtẹ̀jáde kìíní. One ojú ewé two two two ó tún wà nínú kìtáàbù Ramadan àtúntẹ̀ kìíní volume one page three seven seven. wàlá tẹ́kúrọ́ à jáwù hárátàlì kànáàlì ńlá ìtọ̀hárọ̀. المائية لا الترابية لأن النبي صلى الله عليه وسلم والخلفاء الأربعة يحضرون عند قراءتها شر أحمد تجاني أصفه ìwọ kò gbọ́dọ̀ ka jáàrù aláàtúrì kàmẹ́ẹ̀lì àyàfi pẹ̀lú ìmọ̀ra olómi àlùwàlá kì í ṣe ìmọ̀ra elérùpẹ̀ táyàmọ́mù nítorí pé ànábì àti àwọn àròlé mẹ́rẹ̀ẹ̀rin yóò wà níbi tí wọ́n bá ti ń ké jáwò hádàtúlì kàmáàlì ìdájọ́ ìsìláàmù lórí rẹ̀ àsọgbọnú ọ̀rọ̀ ni sísọ pé ẹnìkan kò gbọ́dọ̀ ka jáwò haratul kamal àfi pẹ̀lú àlùwàlá nítorí pé nígbà tí kò sí ẹ̀ṣẹ̀ fún ẹni tó ka àlùkùránì pẹ̀lú àìní àlùwàlá báwo ni ṣíṣe àlùwàlá ṣe lè di dandan fún ẹni tí ó fẹ́ ka ìkàkùkà tí wọ́n ń pè ní jawharatul kamal àmọ́ ṣá irọ́ ni jawharatul kamal ìdí irọ́ rẹ̀ sì hàn kedere pẹ̀lú bí ìjọ tìjàníyà ṣe gbà pé ànábì àti àwọn àròlé rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yóò jókòó sí ọ̀dọ̀ ẹnikẹ́ni tí ń ka yahoo aratoli kamal. ènìyàn mélòó ni ànábì sallallahu alaihi wasallam ẹ̀mí mélòó sì ni ànábì ní tí ó fi jẹ́ pé ó ń jókòó káàkiri ayé ní ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan tí ń ka yahoo aratoli kamal. òpùrọ́ ni yí nígbà tí ànábì gan wà láyé lójú ayé rẹ̀ kò lè wà nínú yàrá kí wọ́n rí i ní àyè mìíràn ní àsìkò kan náà èyí parọ́ náà ìkàkùkà ní jáwù hálàtù ìkàmẹ́ẹ̀l kò sì sí nǹkan tí ẹnikẹ́ni lè kà tí ànábì fi jáde kúrò nínú sàárè rẹ̀ sallallahu alayhi wa sallam. ṣé òtítọ́ ni pé sọ̀làtúlù fáàtì wà nínú tẹ̀síìrù Ibn Kathir?